بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أكي أن يلجوا كافي وبيتي كان يتويتون سالي أني أفوكوي أتوكا بسي ريتوني توا منار السبيل بيبا أني أتمنى لنفاني لا تبادي أما سماحة الوالد الدكتور شرف الدين بدر ورجي حفظهم الله ورعاه inshallah wọ́n ti sì wà ní ìkàlẹ̀ láti máa bá wa fèsì sí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn èyí tí bá wa tí ń lọ tí ń bọ̀ àti èyí tí ò yé wa tó nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ti wa àbí ìtọ́jọ́ pé a fi ṣẹ̀sìn wọ́n ní ká máa béèrè síwájú kó tó di pé a máa kó tó bá ti ṣe tán mú à wa àǹfààní wà láti pé a máa ẹjọ́ àmọ́ ṣe ìbéèrè wa ní kámánkóró lè tọjọ́ pé wọ́n fi láǹfààní láti mú ọ bàtà dáwà lóhùn dáadáa orí nọ́mbà tí a máa pè sí ìyẹn tá a bá ń pè ní inú nàìjíríà ò ní zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one àwọn tá a bá ń pè é ní àtúndé níbi gbogbo lágbàáyé plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. 08024481441 àwọn nọmba a máa pè sí plus two three four eight zero two four four eight one four four one àwọn yẹn ní yìí tí wa na nígbà tí a retí pé náà nígbà tí a oore kan àbí oríire kan wà níbi kí wọ́n ti máa ṣe islam wá ní òun ṣe má wá rò pé ó máa tún fi ṣayọ̀ ẹ̀. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaykum wa rahmatullahi wa barakatuh dájúdájú islam ní oore gbogbo oore ètò ìsìnkú ẹni tó lówó bá fi ṣe kòǹgẹ́ rẹ̀ òun ní òní oore yẹn lọ́dọ̀ ṣùgbọ́n ẹni tó lówó ẹlẹ́dàá wa tó bá mú tàṣe Islam tí ò ṣe òun lóore gbogbo oore bọ́mọ lọ́wọ́ nítorí pẹ̀lú ẹlẹ́dàá sọ pé inna ad-dīna 'inda Islam, al ẹ̀sìn lọ́dọ̀ Allah kò pé méjì al-Islam nítorí ìdí eléyìí ẹni tó lówó bá ti wá fi ṣe kòǹgẹ́ láti jẹ́ mùsùlùmí Ama máa fi fọ́pọ́ oríire téèyàn bá rí pé ṣe ìsìláàmù mọ́ kò tàbí ṣùgbọ́n àpẹẹrẹ orí ibú o ni eléyìí tí ó sì yẹ kẹ́nìkan kọjá ìpérú rẹ̀ ṣẹlẹ̀ sí fi ṣayọyọ nítorí pé ẹni tí ojú ọ̀nà orí bá ti si fún tónítàn wá kọ̀ láti tọ ojú ọ̀nà orí tẹ́kójú ọ̀nà aburú ní tọ̀ kí ni tó fẹ́ dùn kí ni tó fẹ́ jẹ́ nǹkan ayọ̀ fún Olúwa ni wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu ẹnikẹ́ni tó bá lọ mú nǹkan míì tó fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí Islam Olúwa lòun ní lọ́dọ̀ rẹ̀ nítorí ti eléyìí kí wọn á ní nǹkan tí ń dùn mọ́ nígbà tí wọ́n ti jẹ́ mùsùlùmí tó o Islam mọ́ kí nǹkan náà tó jẹ́ nǹkan ayọ̀ lọ́dọ̀ rẹ̀ kí ni nǹkan náà eléyìí tó jẹ́ pé ó jẹ́ nǹkan àwórí lọ́dọ̀ rẹ̀ nígbà tó sọ pé òsè ìsìláàmù mọ́ kò sí nǹkan àwórí kankan sẹ́nikẹ́ni láti sọ pé òun òsè ìsìláàmù mọ́ olú ẹlẹ́dàá kó má pa wá dá pé tó bá di lọ́la èèyàn nínú àwọn ẹni pé wàá lẹni òfò tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmù olùwẹ̀lẹ́dà ọkọ́mọ̀sẹ̀mí pẹ̀lú rẹ̀ lẹ́ni òfò. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam ẹ tó wà lórí ètò. orúkọ yẹn àti ìdájú ń pè ó. ìbéèrè yẹn o. kì í ṣe pé mo ní ìbéèrè mo kà fẹ́ ṣàkíyèsí kan. a rí i pé a ti sọ síwájú ìbéèrè nípa àlámọ̀rí ẹ̀sìn alẹ́ Islam òun ni tí àwọn olùmọ̀ wa tí wọ́n ń ṣàlàyé fún wa àǹfààní ní ilé yìí pé àwọn nǹkan tí wọ́n ti kọ́ wa èyí tí ò yé wa aláǹfààní láti béèrè ibi tí wọ́n ti dé níbi tí wọ́n ń kọ́ wa aláǹfààní láti lè béèrè ń ba rẹ̀ tó jọ pé òun ló kan náà ọ̀rọ̀ tiwa àwọn nǹkan tí wọ́n fẹ́ ká máa béèrè ni zero eight zero two four four eight one four four one naam ẹ tó wà lórí ètò. Now, 08024481441 plus 2348024481441. Àwọn nọ́mbà tí a máa pè sínú láti béèrè béèrè nípa àlámàrí alìsílám nípa àlámàrí alìsílám ẹjọ́ níta máa pè wọlé láti béèrè nípa rẹ̀. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti ìfẹ́ sí ń pè wọ́n. Àgbàdo náà ń lọ láti àtàwọn na ìbẹ̀rẹ̀ yàn. Alhamdulillah. Àkọ́kọ́ kò yẹ ká máa sìnkú sílé. Ilé tẹ̀ bá wá sìnkú sí ẹ bá ti kó gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú òpin àkúrò nínú sàárè tí wọ́n sin sí tí ẹ húlẹ̀ gbogbo ọbẹ̀ pátá porongodo tí ò sí nǹkan kan tó ṣẹ́kù bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú kan kó mọ́ṣáláṣí sílẹ̀. naam jazakumullah zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. naam ẹ̀tù alórètò orúkọ yẹn àti ìdájí ń bẹ̀ ọ́. náà. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. náà. wọ́n wọlé yẹn wọ́n fi àṣà tó lọ yẹn ń bà mí sísọ rẹ bá wà ń bẹ̀rẹ̀ gbọ́dọ̀ kọ́ musa síbẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá ké sáré lọ síwájú wọn tó kọ́ mọ́ṣáláṣí lè ọ̀ràn ẹ̀ nípa owó mọ́ṣáláṣí tó bá jẹ́ pé mọ́ṣáláṣí ló síwájú kan tó gbé sáré wọ̀bẹ̀ ọ̀ràn ẹ̀ nípa owó sáré yẹn kò mẹ́rin. Jazakumullahu khairan wa ahsana ilaykum. zero eight zero two four four eight one four four one naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ náà ti fi tẹ́sí ń pẹ̀ o. Ìbẹ̀rẹ̀ láti Ìlọrin. Nà ìbẹ̀rẹ̀ yàn. Àkọ́kọ́ ni pé àbíyá àgbà òkú bá wa ṣe dáadáa fún ṣé ìtò wa lórí ní ìbẹ̀rẹ̀ àti obìnrin ọba ìkẹ́ ẹ̀mọ́. Ìjáde gbogbo ọmọ ní wọn bàtà. Ìdílé àkọ́kọ́ ni pé ìgbé ó tó láti máa fi fóònù kọ́ọ̀lù nìkan torí bóyá distance láti máa ṣe ní ìṣàwọn ẹbí rẹ̀ látara pé àbí ní ìṣẹ̀lá nígbà pé ìyẹn tí ó ṣe ojú papọ̀ hmm. ìjẹ́ sẹ́ńkọ̀ nìkan tó látara pé distance àkọ́kọ́ nìyẹn ìkéde eh, àwọn mẹ́sì tó lọ bíi tí mo ń gbé mo ń lọ tẹ̀sí mi tí mo bèrè gbọ́ títà àwọn nígbà níbi mo ń lọ tẹ̀sí mi mo nǹkan wà lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ̀mí tó súnmọ́ mi dáadáa iléeṣẹ́ tí wọ́n kọ̀rọ̀ sí sọ́lá náà ni mo ṣàkíyèsí mẹ́ta kọ́kọ́ wọ́n gbé aago tó ní píkṣọ̀ obìnrin sílẹ̀ ẹ̀kejì ibi tí wọ́n dojú kọ wọ́n fẹ̀rẹ̀ kúrò nínú síbílà ìkẹta nígbà ni wọ́n wá ya àkọ́kọ́ àtẹ̀kejì ṣáàlọ́ àìrìn ìlú ìlà wọ́n gbà tí wọ́n ṣàkíyèsí alhamdulilayi wọ́n ṣàtúnṣe. Hmm. ìkẹta yẹn la wá jọ pa la wá pa dáadáa débi pé wọ́n ní lọ nígbà tí ò bá ti gba sọ̀lá àjẹ́ lọ sí nígbà wọ́n ní ẹ dákun ṣé mo sì lè máa ṣe sọ̀lá àjẹ́. alhamdulilah tó bá ti jẹ́ pé àwọn mọ̀lẹ́bí wa bá jìnnà sí wa kò sí ọ̀nà tá a fi lè máa rí wọn láti mú kí a máa sokùn ẹbí pọ̀ ju ká máa pè wọ́n borí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ kíláàsì tún sahun à ń pè wọ́n láti béèrè wọn béèrè àlàáfíà wọn àti tàwọn ọmọ wọn kò sí nǹkan tó burú ń bẹ nítorí pé tí àti lọ bá wọn tí ọba rọrùn pẹ̀lú bójú ọjọ́ ṣe rí àtàwùjọ táwọn bá ń pè wọn láti fi máa béèrè bí ti ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àti ní tí wọ́n ń ṣe àti ní tí ń ṣe wọn láti máa ma ìgbà tí wọn bá bùkátà sí nǹkan kan lọ́dọ̀ wa tá a lè ṣe fún wa eléyìí náà dá ṣùgbọ́n ká pa gbogbo eléyìí náà tì nítorí báwo ti lè lọ bá wọn yóò máa túmọ̀ sí pàǹjà pọ̀ ẹ̀bí mọ́ṣáláṣí ta ló súnmọ́ wa ta sì ráwọn àṣìṣe ń bẹ àṣìṣe mẹ́ta wọn gbọ́ sínú lẹ́nu lórí méjì ó pẹ̀lẹ́ kẹta ó túmọ̀ sí pé àbáyín yọ wọn sì fi ń kó oríire nítorí pé ẹni tó bá pàkíyèsí àwọn èèyàn tó bá gbọ́ sí lẹ́nu dáadáa ti ṣẹlẹ̀ sọ́nà torí ẹ̀ ẹlẹ́kẹta yẹn ń tọ́lé náà ní kí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tún bá wọn sọ títí tí wọ́n fi fi sílẹ̀ ọ̀rọ̀ wípé ìgbà táyé lè má mú gan kò bá sọ láti jẹ kì í sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́yìn náà bá rọ amákíó ẹ wà lọ sínú tírà al-Muqaddimatul ọmọ ẹni tíra tó wà lárọ̀ọ́wọ́tó gbogbo èèyàn láwùjọ wa nígbà tí ẹ bá mú wọn lọ sínú tíra yẹn ẹ sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ṣíṣe lè má mú fáwọn yẹn ẹ bá ń bẹ kí ni wọ́n sọ nípa báwo ló yẹ káyè lè má mú rí kìí ṣe tíra tí wọn ò rí rí kìí sì ṣe tí wọn gbọ́ nípa rẹ̀ rí tòǹgbà tí bá pè wọ́n lọ sínú kí wọ́n ka àyè yàn kí ni wọ́n sọ nípa káyè lè má mú ọ̀gá kí sì ni wọ́n ní yọ sísọ láti yìí àwọn ẹni tó wà lẹ́yìn imam àti imam táyé imam bá ti ga nígbà tí wọ́n bá ka ilé ìyún jáde kẹ wá wò bí wọ́n tún ṣẹ́kù lórí pípé àwọn ò ní yí padà torí pé a dúpẹ́ fún Allah àwọn tó ti gba méjì nínú mẹ́ta pẹ̀lú àṣẹ Allah àwọn tó gbẹlẹ kẹta náà tẹ bá gbé wọn lọ sínú tíra tàwé. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one àwọn yẹn ni nọ́mbà tí a máa pè sí zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one náà. Wàlékún sálám wa rahmatullahi wa barakatuh orúkọ náà ti tẹ́tí ń pè ó. Náà bàbá Sídì látọ̀ lọ ni. Nà ìbéèrè yín o. Ẹ̀sìn afẹ́fẹ́ lè ní pé ká kọ́ ọ́fíọ̀sẹ̀ before you ká kọ́ nínú mọ́sálásí tọ́ba lọ bẹ́ẹ̀ ni tọ́ba ti owó ẹ̀ fífi. Àgbà fífi fífi náírà lọ́wọ́ rẹ̀ lọ́dẹ náírà. Alhamdulillah. Àkọ́kọ́ kẹ kọ́ sí ibi tí kìí ṣe nu mọ́ṣáláṣí lóde mọ́ṣáláṣí pé ẹ pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ tó wọnú mọ́ṣáláṣí kò sí tó burú bẹ́ẹ̀. Àmì àgbàdo kọ́ sínú mọ́ṣáláṣí nítorí pé tẹ́lẹ̀ bá kọ́ sínú mọ́ṣáláṣí yóò bẹ́ẹ̀ nù nǹkan tí wọ́n máa mú ọpọlọ àwọn èèyàn kó ń di sọ́lá wọn kọ́ nǹkan kan sáré ògiri kan kan wọn sì ń di sọ́lá ti tún sí báwo ni tẹ́lẹ̀ bá kọ́ nǹkan sáré ògiri torí ìdí eléyìí báyìí ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan kan sáré ògiri mọ́ṣáláṣí nínú mọ́ṣáláṣí ẹ wá sọ pé gbogbo ẹni tí ò bá sì wá pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ yóò san ọgọ́ta àádọ́ta náírà owó eléwò lápèlè owó kí lápè so ẹ bùkátà láti pẹ́ gbowó lọ́dọ̀ ó ti tó kẹ́ sọ pé ẹ páyà Allah ẹ pẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yín kẹ́ wọ mọ́ṣáláṣí ẹ páyà Allah ẹ pa ẹ̀rọ yín kẹ́ wọ mọ́ṣáláṣí ó ti tó náà. wa ahsanallahu ilaykum zero eight zero two four four eight one four four ẹ ti wà lórí ètò. aleykum salaam wa wa orúkọ àti

Oh, once uh, when we look at soccer, that has to do with the uh, thing about the uh, shares. We have to use dangote fertilizer and the sugar. So, all of that are good. Who are responding to to letting our shares with dangote. It is even, it's a one So, so giving the wọ́n ní lọ́sílẹ̀dì tó fẹ́ yìí gàdúrà with non-interest bank and also with the gàdúrà in regard to this loan. So mo fẹ́ bèrè lọ́wọ́ ṣe so inú mi láti fi sàkàdájá ṣúgá ṣé mo sì ní ìlera ṣe ìlú. Well, my second question on the English class. Sunan ba ta kun ce yan bawo ne alhamda to ba mun ba ta kun rotana wala kalhan. To jinna mun sai iyali nígbà tí mo gbàgbọ́ pé sèmi àwọn ọmọ ìmọ̀ràn kámídá ìgbà mi ìmọ̀ràn mi ṣe ìyẹn ìṣẹ́ náà tí mo gbàgbọ́ sèmi àwọn ọmọ ìmọ̀ràn kámídá tí wọ́n sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wọlé kàlíkà Alhamdulillah ríra owó ìdókòwò lọ́dọ̀ àwọn iléeṣẹ́ ilé ìtàgá ti máa pé nǹkan tó ń ṣe nǹkan tó dáa ni wọ́n yìí sì ṣe àwọn iléeṣẹ́ eléyìí tó sọ pé owó rìbá òun náà ni wọ́n fi ń ṣiṣẹ́ wọn kò sí nǹkan tó burú ń bẹ̀. ilé iṣẹ́ tẹ́ fẹ́ ra owó ìdókòwò lọ́dọ̀ wọn fẹ̀mọ̀ pé ni wọ́n ń ṣe ṣúgà tàbí iyọ̀ ni wọ́n ń ṣe fẹ̀mọ̀ bísà ni wọ́n ń ṣe gbogbo eléyìí kò sí nǹkan tó burú ń bẹ̀. nítorí pé owó téèyàn bá fi lè kówó lẹ̀ tó dájú ni kówó ọ̀ máa rẹ̀ kò ní ṣàǹfààní fẹ́ni tó ní kò ní wúlò fún ojú kan náà ni ó dùn sí tó bá tiẹ̀ tún dúró sójú kan náà kò bá dáa tó wọ́n bá ti tó ní téèyàn ní téèyàn fi yọ zaka zaka tó padà jẹ gbogbo owó mọ́yà lọ́wọ́ torí di eléyìí ká rí nǹkan kan máa fowó wá sí lọ́nà tá a fi máa rí nǹkan kan tí ó máa lé lórí ẹ̀ nítorí púpọ̀ ni ṣùgbọ́n tẹ bá mọ̀ pé iléeṣẹ́ tẹ ti fẹ́ ra ọwọ́ ọ̀dọ́kọ̀wọ̀ yẹn owó rìbá ni wọ́n ti ń darí iṣẹ́ rẹ̀ kìí ṣe irú yín àti irú yín àti irú yín àti irú yín tẹ fún wọn lówó àtowó tiwọn náà tí wọ́n ní ni wọ́n fi ń darí iṣẹ́ wọn bí èsì pé wọ́n tún gba gbèsè tó lè lè nú eléyìí túmọ̀ sí wípé kò yẹ kẹ́ ra owó ìdókòwò pẹ̀lú wọn. bákan náà tó bá jẹ́ pé wọ́n mọ̀ bá yín kówó sí báǹkì lọ́nà tó ṣe pé báńkì yẹn ò ní máa fún yín lálàyé ní tí wọ́n bá yín kó sí àkáǹtì yín tẹ́ fi mọ̀ bí báńkì náà bá ń fi èlé kùn àbí kò fi èlé kùn tẹ́ fi wá àti bọ́ lọ́wọ́ èlé hùn náà lè sọ di nǹkan tí ó tọ́ kákíyèsí. ẹ wá ní tí lèmáàmù wa bá sọ pé sami'a Allahu liman hamida ṣebí rabbana wa lakal hamdu làwọ̀ wí bẹ́ẹ̀ ni. إمام ناس ربنا ولك الحمد نترك أن حديث أبو هريرة رضي الله عنه التوامي أنت النبي صلى الله عليه وسلم تبات بوري سكي لا تركوع لين تبات سمع الله لمن حمد ربنا ولك الحمد ومن سك فهو رعي أتذقوان رعي أتذقوان أما يا ميتك أني مكة جوان في أغاوين méjì kan ní mẹ́ta tí wọ́n fi yà jẹ àwọn ẹni tí ò fi lè ṣe hijira ànábì máa ń ṣepò ní òtún ṣepò fún àmọ́ lẹ́yìn tó bá sọ pé sẹ́mi Allahu liman hamida rabbana wa lakal hamd òní sì ń ṣe ìmáàmù fún wa nínú sọ́lá ṣùgbọ́n wa máa ń mú ta wà lẹ́yìn ìmáàmù sẹ́mi Allahu liman hamida nìkan lábùkátà ká wò wí àbùkátà ká sọ pé rabbana wa lakal hamd. Jazakumullahu khairan wa ahsana ilaykum.

Nàmẹ́ tí wà lórí ètò. Àlékún sára wọn ṣàtìlọ àbàràká tí orúkọ yẹn ti dá tún pẹ̀lú. Nínú ìbéèrè tó wà bí. Wọ́n ní ẹni tí èèyàn rán ní Hajj, àwọn fún ìyàlẹ́nu, òun ò mójútó àwọn iṣẹ́ ètí èèyàn máa ń ṣe tí ó jẹ́ ọ̀ràn Alhamdulillah síbẹ̀ yìí ti ran ní hajj hmm. èèyàn gbẹ̀sán owó tẹ̀ ná ẹ gbẹ̀sán owó tẹ̀ ná ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ hmm. kò sí wàhálà. Jazakumullahu khairan wa sallallahu alayhi Naam. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ayé àti ìdásí ń pè ọ́. Naam, ìbéèrè yín o. Ṣé ìgbésùn ìran máa tó bá fẹ́rẹ̀ tẹ̀kọ́ náà lóòótọ́? ní orí láti nínú ọba tí báyìí tó wà tó ti ẹ̀kọ́ òsì àti pé ó máa kọ sí sí àwọn ìdánilẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí ọ̀pọ̀ ní sí sábà hmm. àfẹ́fọ̀ lẹ́yìn àkọ́kọ́ ẹ̀kejì ní tí ń bá ráàyè ráàyè náà ó ti pé bá ṣe àkọjá súra mi ló ké lọ́wọ́ tí ó tẹ̀ ń bá wà wọ mọ́tálá orí ọ̀pọ̀ kí bá pàṣẹ àti ẹ̀dá tó hmm. tún máa bá aráàlú àti mọ́mọ́ bá lọ alhamdulillah eh, ẹni tó fẹ́ tọ̀ níta fẹ́ kí a máa ṣe ni pé ká máa lóṣòótọ́ lílóṣòótọ́ lọ́pọ̀ jù nínú ṣíṣe ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ń ti wí pé ó wá nínú hadith eléyìí tí Imam Abu Dawud àti àwọn míì gbé jáde Ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ó ń lọ pẹ̀lú àwọn sàhábà rẹ̀ tí tó fi débi tí àwọn kan nínú àwọn èèyàn máa ń dalẹ̀ sí àwọn sọ̀hábà wọn wá takété sànàbì sallallahu alaihi wasallam ànábì wa tọ̀ ní dúró eléyìí ọjọ́ ẹgbà wa tó fẹsẹ̀ rinlẹ̀ òun tọ́ka sí ọtọ́kátọ̀ ní dúró bó fẹ́ kó ṣe pé èyí tó yẹ ká máa ṣe jù ni pé ká máa lóṣòótọ́ torí pé ìtọ́pọ̀ jù tánàbì ṣe ni pé máa lóṣòótọ́ débi pé ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n sọ pé ẹnikẹ́ni tó bá sọ fún ọ pípa nàbì sallallahu alayhi wa sallam wọ́n dúró tọ̀ kó ti parọ́ fún ṣùgbọ́n nǹkan tí àwọn arí tí wọ́n mà ní wọ́n sọ sọ̀hábí tó bá jáde tó rí bá tọ̀ nídùúró ní tó náà rí tọ́ mà lọ sọ kò sí nǹkan tó méjèèjì nítorí pé tó ní dábàá wa tọ̀ ànábì sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa àti dábàá dáwọ́ tẹ̀lé ẹni tó fẹ́ tọ̀ àtẹni tó fẹ́ dáwọ́ tẹ̀lé ṣègbọ̀nsẹ̀ ẹ ò gbọ́dọ̀ kọjú sàlùkébìlà ò sì gbọ́dọ̀ kọ̀yìn sí àjẹpẹ́ gbẹ̀ ilé ẹ̀ máa kọ sàlùkébìlà nígbà tẹ́ ẹ bá tọ̀ àbí gbà tẹ́ ẹ bá ṣègbọ̀nsẹ̀ ìyẹn tó bá jẹ́ pé ní òde gbayawu lẹ bá ti fẹ́ tọ̀ ìta sánsá òde sánsá lẹ ti fẹ́ yàgbẹ́ bí ẹni tó lọ yàgbẹ́ pápá ẹ ò gbọ́dọ̀ kọjú sàkébìlà ẹ gbọ́dọ̀ kọyìn sí àmẹ́gbẹ́ ìlẹ́ pọ̀ sí tó bá jẹ́ pé inú àwọn ilé wa ni láti fẹ́ tọ̀ àbáti fẹ́ yàgbẹ́ kò sí nǹkan tó burú lábẹ́ òfin ṣẹ̀ríyà kọjá pé bíi tí ẹ dojú kọ tọ̀ nígbà tó pé inú ògiri lẹ wà ògiri yín ká kò sí ní tó burú pé bíi tí ẹ ti fẹ́ yàgbẹ́ níbi tó gírí ti yín ká kọjá pé ẹ kọjú sàkébìlà ẹ pọ̀ sí. wọ́n ní tílẹ̀ máa ń bá ti ka fatiha hmm. kó tó di pàwọ́ dé ṣé fatiha tó alákọ̀ọ́kọ́ mú kà ní bẹ́ẹ̀ ni jábá ti máa pé ìmáàmù yìí yẹn kò ní rọra dákẹ́ díẹ̀ nígbà tó bá ka tí ó tán kó tó rò pọ̀ bá ti ṣàwáwà àpò ẹ tètè mú fi etí bá kí o ti máa ń kà lọ kó tó di pọ̀ rò pọ̀ ṣùgbọ́n ẹ lọ́ọ́ máa wá nínú Malik ذكر أبو هريرة رضي الله عنه ولمن فاتته الفاتحة فقد فاته خير كثير يعني كان في سورة الفاتحة في الإمام كي طبع في الفور كتودي قول الله تبوم الله نعم جزاكم الله خير وحسن الله يكون زرع زرعت فوفا ايت وان فوفا وان نعم عليكم السلام ورحمة الله وبركاته ركعت بتاكم كله نعم يبقى يوم níbi ní pé ní ilé wa àwọn oúnjẹ ti gbà wọ́n ti sún mọ́ ọ̀dọ̀ wa kò jìnnà kọ́ wọ́n á ti wẹ́ẹ̀tì ní sábẹ̀lẹ̀ gbogbo wọ́n á gbé fún wa wọ́n fẹ́ bí ètò ìṣúná ti ẹ̀yẹ kó lè dé ìrìn jẹ́ láwọ̀ òṣè rẹ̀. nítorí pé ẹsẹ̀ náà láti ṣe nítorí pé ẹni tí kì í bá ti ṣe mùsùlùmí kì í ti ṣe ahlul kitab hmm. ahlul kitab àwọn náà làwọn yahudi tàbí nasara àwọn Jew, tàbí àwọn christian kìí ṣe mùsùlùmí kìí ṣe júù kìí ṣe christian òfin allah ní pé tí wọn bá pa ẹran ẹ gbọ́dọ̀ jẹ so àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí kìí ṣe sọkan náà àwọn ahlul kitaabu yìí tí wọn ṣe oúnjẹ nítorí pé àwọn ń ṣègbéyàwó wọn súnmọ́ kọjọ pé ẹran tí wọn gbé wá fún yìí ẹran tí wọn pa ni orúkọ ta lẹrù pé wọn fi pa ẹjẹ bó ti ṣe jẹ. جزاكم الله خير واحسن عليك نعم وعليكم السلام ورحمة الله وبركاته orúkọ yà ti gbà tún gbọ́. àbẹ̀wọ́sí láti ìgbàgbọ́. nà ìbéèrè yín o. aláàkọ ni pé sàlámù kẹrù mi náà lọ́sàn-án máa ń pè ní àpá. tó mo fẹ́ kí dókítà kan máa fi àyè báyìí wọ́n ní méjì ìran méjì ìrẹ̀lẹ̀ ká máa pè. pé wọ́n rán ká máa pè sàlámù kẹrù mi náà lọ́sàn-án máa ń pè ní ìrẹ̀lẹ̀ alhamdulilayi sọláàtì méjì náà lè máa pè fásùbà ṣùgbọ́n tá alákọ̀ọ́kọ́ kì í ṣe ìpèpè fásùbà á pè òun kó tó di pálífàjà rí yọ kì í ṣe ìpèpè fásùbà nítorí pé ìpèpè fún sọláàtì máa ń wáyé tákòókò sọláàtì bá wọlé ìpèpè tí wọ́n ń pè lóru yàn wọ́n ń pè òun nítorí kẹ́ni tó sùn ó lè tají ṣe kìyàmù lẹ́yìn kẹ́ni ó ti tají tẹ́lẹ̀ títí ń ṣe kìyàmù lẹ́yìn ó lè mọ̀ pé àǹfààní wà fún un láti padà lọ sùn kó tó di pé àṣùbà wọlé kẹ́ni tó sì fẹ́ ṣe sùyàmù ó lè láǹfààní àti jẹ sàárì pé àkókò wà fún láti jẹ ìtọ́fà tán fún wọn pé sọ láti alákọ̀ọ́kọ́ ni nínú sọ láti tẹ wá pè lóru nǹkan láti sọ pé as-salatu khayrun minan nawm eléyìí tẹ́ pè lẹ́yìn ìgbà tálùfáàdàrí ibẹ̀ lẹ́tì máa sọ pé as-salatu khayrun minan-nawm eléyìí ni àwọn ìgbà wa tó lágbára tọ́ka sí oníṣẹ́ túmọ̀ ìgbà wa tí ò yé ìgbà wa ò ní òye òun náà ni ìgbà wa Abu Mahdura radiyallahu anhu ìgbà náà ti sallallahu alayhi wa sallam sọ ń bẹ̀ wípé máa sọ nínú pèpè alákọ̀ọ́kọ́ pé as-salatu khayrun minan púpọ̀ lẹ́fìrẹ́ lomi sọlá ti tọ́ ọkọ pé lọ́mọ sọ pé sọlá tó khayrun minan nawm eléyìí àṣìṣe ni nítorí pé ìyá ńlá wa Aisha radiyallahu anha ó wá nínú Sahih al-Imam al-Bukhari ó ní nígbà tí olùpèpè bá pèpè ìpèpè alákọ̀ọ́kọ́ lásùbà ànábì máa ń ṣe ràkàtà al-fajr ànábì ọwà yóò dùbúlẹ̀ yóò rẹ̀ jù títí tásìkò àti ìsìnkú fi tó ọ̀hún àjì ìpègbè wọn máa ń pèpè sáadà fífi ń sẹ̀rọ̀ kàtí àlùfáàjì gbàwó lẹ́yìn máa ń sẹ̀rọ̀ kàtí àlùfáàjì nígbà tí àlùfáàjì àríwá yọ ni eléyìí ìjábọ̀ ti ṣe jẹ́ ajẹ́ pé ìpèpè alákọ̀ọ́kọ́ lèyí tán pè nígbà tí àlùfáàjì àríwọlé tó jáde eléyìí tí wọ́n wá jọ́jẹ́ ìpè ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé ní àlùfẹ́kọ̀ọ́mà náà. jazakumullah khairan wa ahsan zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. aleykum salaam wa rahmatulah wa barakatu orúkọ yàtí bí tẹ́sí ń pè ọ́. ìbéèrè yín o láti bẹ̀rù. nínú ilé mi níbi àbẹ̀tọ̀ mi lókè àjẹ hangi síbẹ̀ ẹ sí àwọn ará àdúgbò pé wá wọ àjẹ ìyọ ọmọ kan kò ní sí gbogbo ní àjẹ ní bẹ́ẹ̀ síbi ìgbówá pé tí gbogbo àdúgbò pàṣẹ ẹwà wájẹ nìkan ló wọ̀ láti ó délé oníṣẹ́ nǹkan tí ìlẹ́ni tó ní ajẹ ìjọ sílẹ̀ sí ajẹ ní ìgbẹ́ lọ́dọ̀ mi fún ọ̀fun lóúnjẹ òkú ni mo fẹ́ rẹ̀ níbẹ̀ mo ní kí béèrè ìgbàlá má lóṣù rẹ̀. alhamdulilayi ọkọ̀kọ́ kí adìẹ ń yé síbi sílẹ̀ ńlẹ̀ ní àjà alẹ́ níbi òkè ilé pàkíyèsí láfi pé abàmì adìẹ nítorí bá díẹ̀ náà ẹyẹ ló náà gbogbo ẹyẹ wẹ̀wẹ̀ wọn máa ń fò fífò wọn kà lè yàtọ̀ síra wọn torí di eléyìí ẹ mẹ́ni tó ládìẹ ẹ ti pé gbogbo àdúgbò sí bẹ́ẹ̀ ti ṣe ń tọ́jú adìẹ ń tẹ̀ ń fún lóúnjẹ tó ń tọ́mọ rẹ̀ ń tọ́jú àlẹ́ ṣe àmọ́ adìẹ yín ọ̀tọ́ sí yín láti jẹ kò sì tọ́ sí yín láti tàjẹwò rẹ̀ ṣùgbọ́n tó bá di pé wọ́n ń yọ yín lẹ́nu ẹ bá rí bákan ṣe sí ọ̀rọ̀ wọn ẹ tà tẹ bá wá wá kó ẹ̀ pamọ́ títí dáàfin rẹ ni tó máa wẹ́lọ̀ pé sáì fún ọ̀rá díẹ̀ ó súnmọ́ kọ́ adìẹ ọ̀gbọ́n ti pa àwọn ọmọ kó jẹ́ pé kínní àjẹ́ pé ẹ bá bí léèrè àwọn adìẹ tó já pípa adìẹ rẹ ni òun lẹ́wàá kó wọ̀ fún ọjà ló ti jẹ́. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Nà nínú ìbéèrè tó wà ní Asanláyé. Òní wọ́n ní ẹ̀dá àpẹẹrẹ báwọn ṣàlàyé nípa àṣẹrí à yàtọ̀ sí àgbọ́yé kágbọ́yé tí àwọn èèyàn gbọ́yé pẹ̀lú. Alhamdulillah, ìdá ń pè ní à òfin Allah. Ìdá yìí náà máa ń sọ pé ẹ̀dá ní constitution. Hmm tọ́mọ èèyàn ní constitution òfin tẹ́lẹ̀dá wa tó ṣe tó ṣe lọ́ràn yẹn pọ́mọ èèyàn gbọ́dọ̀ tẹ̀lé tí ìdájọ́ gbogbo nǹkan wà ń bẹ̀ òfin tó de gbogbo nǹkan wà ń bẹ̀ tí adájọ́ lè jẹ́ adájọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà àfikún ọmọ ṣẹ̀ríà tí ẹnìkan kò lè ṣẹ̀sìn ẹ̀sìn Islam àfikún ọmọ ṣẹ̀ríà tẹ́nìkan ò lè láǹfààní àti wàlìjẹ́ńnà àfikún ọmọ ṣẹ̀ríà tẹ́nìkan ò ní jẹ́ ẹni rí àfikọ́ máa tẹ̀lé ṣẹ̀ríà ẹnìkan ò ní jẹ́ ẹni bú àfikọ́ jẹ́ pé ń takò ṣẹ̀ríà ìyẹn ni pé ìlànà òfin eléyìí tó lù wá gbé kalẹ̀ pé kẹ́ ẹ máa fi tó ìgbésí ayé yín níbi gbogbo nǹkan ọ̀nà wọn kò ń ṣẹ̀ríà. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one náà. ẹsẹ̀ wà lórí ètò orúkọ yẹn àti ìtẹ́sí ń pè ọ́. ẹ̀gbọ́n ààrẹ ọlálẹ́kan ní orúkọ mi. láti bọ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé. láti bọ lẹ́sìn pé. láti ló ṣe ìlú gbọmọṣọ. ìbéèrè yín lórí mi pé ẹ̀jọ̀ ẹ̀ mọ̀tìlú ọ̀rọ̀ kírísítẹ̀lì ni ṣùgbọ́n ní máa ń gbàwẹ̀ èmi máa ń gbàwẹ̀ àwọn oníṣẹ́ yàtọ̀ wá pàṣẹ ìṣòro ìdíje ẹlẹ́yà kan ṣùgbọ́n ẹ̀jẹ̀ ti dé para yìí ni. wọ́n ní pé èmi fẹ́ràn sọ́jà tí mo wà lọ́yọ̀ọ́ mo máa bá wọn gbà òtí ìyẹn máa ti tẹ̀mú mọ́ lọ́n gbàdọ́ lẹ́kọ̀ọ́ lọ́n kàná máa à ń tètè ọba ní àìsàn ìgbà ni o o ní àwọ̀ alhamdulilayi ìyá tí ó pàkíyèsí yín ó dájú pé ó pàkíyèsí yín sí tó dáa ó sì jẹ́ ẹni tó sọ pé ká kan sára sí kí ọlọ́run kò san lẹ́sàn-án rẹ̀ nígbà tẹ́yìn náà ń ṣe ẹ rí i pé ẹ rí bí àwọn mùsùlùmí bí wọ́n ti fẹ́ ń ṣe lágbọn òṣìyàm ló wú yín lórí ṣe é pé ah kò yẹ kó jẹ́ pé àwọn kan jẹun àwọn kan ò mú wọ́n dènà sí ìbálòpọ̀ láti ìgbà tí àlùfáàjàrí ti yọ wọ́n sì ń bá lọ bẹ́ẹ̀ títí tó rùn fi wọ̀ tọ̀wọ́ ẹ̀ rí pé nǹkan kan ẹ̀yin ò dín nínú ẹ̀sìn tẹ̀sí òun náà ni pé kí là ní ẹ̀yìn torí pé mùsùlùmí nìkan ló lè dà ní ẹ̀tọ́ ọjà nìyàn tó ó túmọ̀ sí pé bí ìgbà téèyàn kan gbára gbóná èèyàn ń fìyà jẹra rẹ̀ ni nítòfin sọ gángan ni obìnrin yẹn sọ fún yín so níta ń ṣeun kí ló dé tẹ̀ ní díjú gba islam kí ẹ gba islam kẹ́yìn náà dọ̀kan náà àwọn mùsùlùmí ó dájú pé ẹnìkan náà àwọn aráalé yín bóyá ìyàwó ni bóyá ọmọ ni bóyá ẹnìkan náà àwọn ọ̀rẹ́ yín ẹnìkan náà mọ̀lẹ́bí yín táwọn náà fura mọ̀ yí pé ní táwọn mùsùlùmí ń ṣe nù Ramadan yẹ̀yìn náà ń bá wọn ṣe kan ọba yín jà lórí ẹ̀ nítorí pé wọ́n mọ̀ wò pé ah, ẹ rí pé ó pe yín ni àti fẹ́bi para yín àti fòǹgbẹ́gbẹ́ ra yín lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ bá pọ̀ kàn pọ̀ tẹ́ ẹ di mùsùlùmí kò sẹ́nìkan wàláì kò sẹ́nìkan tó ní ẹ̀tọ́ láti sọ fún yín pé èyí ti rí tó fi di mùsùlùmí wọ́n ti sọ fún yín pé èyí ti rí tẹ̀ fi jẹun tẹ̀ fi mu nínú oṣù Ramadan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà ti rí pé Islam lọ́nà Hmm. ṣùgbọ́n kí lára yóò wù ní dà wọ́n láàmú ara yìí ń kọ́ ló lórí rẹ oríire rẹ lọ́dọ̀ oríire rẹ ń bẹ́ǹdì tó o bá ṣe tó o fi kú ni a kù kò sẹ́nìkan tí ọmọ bẹ̀ láéláéláé kódà àwọn màláíkà gbogbo wọn pátá kò sí tí ó ṣe àfi Allah ẹlẹ́dàá gbogbo wa so ó sì ti ṣe àlàkalẹ̀ kan tó ní ká wáyé wá sí ẹni tó lu abáràn lọ́wọ́ tó bá ṣe á máa kíkó oríire abayín yọ bó ti ṣe rọ̀ yín lọ́rùn láti máa ṣí àwọn mùsùlùmí jẹun ṣùgbọ́n bá a lọ́kàn jẹ́ pípé ìtẹ̀yìn sí kò ní ládá ó lè bá wa ní ládá ẹ̀pọ̀ kapọ̀ ẹ̀pọ̀ kọ̀kọ̀ kẹ́ kéde bẹ́yìn náà di mùsùlùmí ẹ lè kàn sí wa lákòókò yòówù ní alùmọ̀dínà ní àdúgbò pàpà bẹ́ẹ̀dẹ̀ pẹ̀lú àṣẹ Allah ẹ̀tún bá lè fún àlàyé nípa alìsílám ẹ mọ̀ pé ìgbà táwọn èèyàn bá mọ̀ nǹkan wọ́n mọ̀ sá fún wọ́n mọ̀ sá fún ó sì lè jẹ́ pé àwọn olórí ibú kan wà táwọn ń ṣèbàjẹ́ lókè pẹ̀ lórúkọ pé Islam náà ló kọ́ àwọn tó jẹ́ pé Islam ló bá kọ́ wa ká ṣe bẹ́ẹ̀ gbogbo àlàbá máa ṣe nǹkan torí di eléyìí ẹ máa pé gbogbo ntẹ́yìn náà ń ṣe àwọn kan náà wà tí wọ́n ń sa ìdá tó ń sa burú tí wọ́n sọ pé ntẹ́ǹsì ló kọ́ àwọn tí ó sì rí bẹ́ẹ̀ torí di eléyìí báyìí kẹ́ ẹ pọkàn pọ̀ kẹ́ kéde pẹ́ mùsùlùmí ibẹ̀ gángan lórí ilé wa olú ẹlẹ́dàá yóò sì ń rọrùn fún un. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum zero eight zero two four four eight one four four one naam. aleykum salaam wa rahmatullahi wa orúkọ ayé àti ìdá tí ń pè ọ́. na ìbéèrè yín o. ẹ jẹ́ ẹ ṣe ń bá ara máa ṣe ìpínlẹ̀ àgbà àmì wọ́n tọ̀nà pẹ̀lú àwọn májẹ̀mú yìí níjọ́ tẹ́ bá ti gbé maṣíìnì fún kì í ṣe pé gbé fún kọ́ máa sanwó ẹ̀ ẹ ti tà fún ẹ ti tà fún ètò túmọ̀ sí wípé owó lọ́jẹ́ yín kì í ṣe maṣíìnì tó bá ṣẹlẹ̀ wípé kò rówó san owó tó bá ṣẹ́kù lẹ́gbà kì í ṣe pé gba maṣíìnì padà ẹ sì ní fi kọ́bọ̀ lé iye tẹ́ ẹ sọ pé fẹ́ tà fún wọn nítorí pé ọba àlọ tíkọ́tíkọ́ kó tó di kọ́ sanwó tán tẹ bá ti tẹ láwọn mẹ́jẹ̀mú ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ni wọ́n sọ pé tẹ bá lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ó lè gbé mọ́ṣíìnì sá lọ torí àṣẹ̀ṣẹ̀ délé ayé kò sí wàhálà ẹ ti ta fún lórí pé yóò san seven hundred thousand títí ọdún méjì ṣùgbọ́n yóò fi nǹkan dógò nígbà tó bá tó sanwó yín tání ọgbà tó fi dógò kò sí wàhálà mi جزاكم الله خيرا واحسن الله اليكم 08024481441 نعم وعليكم السلام ورحمة الله وبركاته orúkọ náà ti ìtàn sí pé o. láti bọ́. na ìbéèrè yín o. ní ìdí bá fi ìgbésí wà lọ sí ìgbè bá bẹ́ẹ̀ níjì táwọn oníṣẹ́ ìgbà tó kò nígbà tí àwọn oníṣẹ́ ìbá náà fẹ́ fún lẹ́yìn máa wọn ti jẹ́ gbogbo àwọn tó wà wọn kò sí ẹ̀jẹ̀ nínú báàgì wọn lè fi ẹ̀jẹ̀ lẹ̀ fún mùsùlùmí mùsùlùmí ló fún ẹni tí ì ṣe mùsùlùmí lẹ́jẹ̀ kò sì ní béèrè pé ẹni tí ì ṣe mùsùlùmí ṣe lè fún mùsùlùmí lẹ́jẹ̀ hmm. torí pé olúwa ní òfin òun náà ní pé ẹnikẹ́ni tó bá ṣe sábàbí láti gba ẹ̀mí kan là lọ́wọ́ kú ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ Allah nínú ṣẹ̀ríà òun náà ní pé ó ti ọ̀dà bí ẹni tó gba gbogbo ẹ̀mí lẹ̀ lọ́wọ́ kú ẹni tó bá sì ṣekú pa ẹ̀mí kan lọ́nà ọ̀tọ̀ ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà wọ́n dàbí tẹni tó ṣekú pa gbogbo ẹ̀mí lọ́nà tí ọ̀tọ̀ ní ti ṣẹ̀ríà sọ ni ṣẹ̀ríà ò fara mọ́ kẹpa yẹn pàkópa ṣẹ̀ríà ò sì fara mọ́ kó orí yẹn kọ́ máa kú lọ ó sì ní tó lè fi gbà á tí òfin ní kú kọ́ dàgùn láṣì torí pẹ́ sìn yẹn ọba jẹ́ nǹkan kan náà hmm. torí ẹ̀ṣẹ̀ríà sọ wípé tí wọ́n bá gbàlà tí ọba kú ẹ̀san tó gbà lọ́dọ̀ ẹlẹ́dàá wa ni pé gbogbo ẹ̀mí lọ gbàlà torí ìdẹ́lẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. naam ẹ ti wà lórí ètò. ọ̀pọ̀ rẹ́díò. zero eight zero two four four eight one four four one.

alhamdulilayi alhamdulilayi owó pé ẹ̀yin àtìyàwó yín ẹ ní ìbálòpọ̀ kó tó di pé alifájàrí yọ ẹnìkan wá kú ṣé ẹ lè láǹfààní àtijọ́ kan ní ẹni tí ó wẹ̀ pàápàá jùlọ mọ̀lẹ́bí yín ni bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burúkú ẹ wẹ̀ àmọ́kẹ́ ẹ mọ̀ pọ́kùnrin ọlọ́gbọ́dọ̀ wẹ̀ ọkùnrin obìnrin lọ́gbọ́dọ̀ wẹ̀ obìnrin tó bá sì jẹ́ mọ̀lẹ́bí fúnra wọn kò lọ dáa jù ọkùnrin ní ọ̀wẹ́ ọkùnrin obìnrin ní ọ̀wẹ́ obìnrin tó bá jẹ́ mọ̀lẹ́bí kò lọ dáa jù. èyí tá nàbì sallallahu alaihi wasallam ń sọ pé àgbọ̀dọ̀ jọ wáyé ó ní pé ìwọ ọbáyàwó rẹ lájọṣepọ̀ májú wọ́n wá fẹ́ gbé òkúbìnrin sí sàárè obìnrin ló kú a fẹ́ gbé sínú sàárè òun làǹdàbì sallallahu alaihi wasallam ń sọ pé ẹni tí ó kópa nínú àti gbé arábìnrin yẹn sí sàárè kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó bá ìyàwó rẹ̀ lájọṣepọ̀ májú gbígbé sí sàárè ni kì í ṣe pé wíwẹ̀ òkú lẹ́yìn ìjọba. zero eight zero two four four eight one four four one naam. aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ yẹn àti ìfẹ́ tí ń pè ọ́. ẹ jẹ́ bá a ṣe bẹ́ẹ̀ rí nípa pàpà. Naam. Àyè tẹ́yìn bá fẹ́ béèrè lẹ́kùnrin. Torí pé àwọn béèrè irú eléyìí lẹ́kọ̀ọ́ wọn ti máa béèrè. Hmm. Ètí wọ́n bá rí tí ò yí ọ ló béèrè. Naam. Naam. Jazakumullahu khairan wa ahsanal alaykum. Naam. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí, ìjà kan sí ọgbà Al-Madina láti rí ìwé rà àwọn ìwé tí àwọn olùmọ̀ wa tán ti tú sí èdè abínibí wa èdè Yorùbá a máa wo a máa mọ̀ síwájú sí àwọn àlàyé àti ìdájọ́ ẹ̀sìn bó ni a ṣe ń wu ìwọ ọlọ́lá bó ni gbogbo àwọn ilé àwọn ẹ̀kọ́ láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àrírà náà ẹ sọ wa lórí ètò àwọn orúkọ yín àti ìdájí ń pẹ̀ ọ́. Naam. 08024481441 náà ẹjọ́ àkànṣímọ̀ láti ra àwọn ìwé yẹn eléyìí ló yóò fún aláǹfààní láti mọ ìmọ̀ síwájú sí nípa àlámọ̀rí ẹ̀sìn àti ẹ̀sìn wa alìsílám torí náà nírí n'i báyìí lọ ní òní ẹ tún pàdé wa ní ọjọ́ mẹ́jọ ní àkókò kan náà níbi tí a sì ti máa láǹfààní láti béèrè ìbéèrè nípa àlámọ̀rí ẹ̀sìn ẹ̀sìn wa أنت سوف أتوب السلام عليكم ورحمة الله وبركاته الإنكار على الزيادة في العبادات هذا ذكر قصة عمر عندما أنكر على من عطس وأخبره بالزيادة أيضا قول ابن مسعود تبيعوا ولا تتبعوا ولا تتبعوا ولا تتبعوا